وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا yìí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bàtì lọ kọ́yìnrì ìpẹ̀rú rẹ́mọ Ògùn state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammadu al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imamu ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé ti ọjọ́ fún ọlọ́run ọba tí ó dá sí alhamdulillah ọba tó jẹ́ ká láǹfààní láti tún pàdé ní ojúmọ́ tòní ma shi'ta kana wa illa ma tọ́lọ́run bá fẹ́ kó ṣe náà ni tí ó máa ń gba ṣíṣe ma shi'ta kana ìlàmù àṣà. kódà kọjá tó pé ń tọ́lọ̀ ń fẹ́ kó ṣe yẹn kì í ṣe ń tèmi àbẹ́ yìí fẹ́ ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe fẹ́ kó lọ náà nìyẹn àárọ̀ gbọ́dá sí. wà á máa ṣe ètò ìlàmù tàṣà lámù yẹkùn. táwa bá wá ń fẹ́ nǹkan kan lọ́kàn tiwa tá à ń ro tó ń wá tọ́lọ̀ bá ní òun ò fẹ́ kí nǹkan náà ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ náà ni èrò tọ́lọ̀ ló máa ń ṣẹ. ìtọ́já sí pé tá fi ń dúpẹ́ fọ́lọ́ tún dè ní ọlọ́run dẹ̀jẹ́ kí á dè ní ọlọ́run adúpẹ́ fún ẹ o. alhamdulilayi. káwá ń fọlá apá àmọ́ lóore báyìí adúpẹ́ tún dá wa sí ìjọ àkókò tá a wà yìí lọ. alhamdulilayi. a tọrọ àlékún ọlá rẹ̀ fún anábà muhammad sallallahu alayhi wa sallam. ǹjẹ́ ọlọ́run ọba àlékún yẹnu rẹ̀ kó bá a ṣe fún àwọn ẹ̀ṣà tí ń ṣe àwọn sàhábà àwọn èrò síwájú. àmín. pé ìwọ ni fún wa láti tọ́rọ ànábì sallallahu alaihi wasallam dédé kìlọ̀ fún wa ní la tasubbu ashabi ẹ má bú àwọn sọ̀hábà mi o àwọn àgbàlagbà dẹ̀ ní wọ̀nyí lè bú àgbà kó yọ àlébù kan jáde lára àwọn sọ̀hábà nínú nǹkan yóò tó bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn ó ti bú e náà nìyẹn ìwọ̀dẹ̀ bu ká bú wọn ẹni ni wọ́n tọ́lọ̀ bá lóun túbọ̀ kí àwọn sọ̀hábà yìí wọ́n fún wọn àwọn náà ṣíwá lẹ́ni eré eré tí ń gbẹ̀yìn tẹ́yìn ṣe má ṣíwá lọ́kàn nínú àwọn òbílẹ̀ jẹ́ yájú àwọn ẹni eré tàná yìí àbí ọlọ́run fáwọn olùgbọ̀wé ètò ilé ẹ̀kan ti àlékún rísíkù halali gbèsè ayé rọrùn náà kíra a padà sínú tẹ̀síìrì wa bá ṣe ń bá bọ̀ ibẹ̀ náà ni a tún ti ń lánàá وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ لَمَّا جَاءَهُمْ هَذَا سِحْرٌ الله أباني ọba كايا القرآن